لنا من يهدف الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا عباد الله خلق بفقدانه عمت البلوى في المجتمع الإنساني بفقدانه كثرت المشاكل الأسرية والاجتماعية والسياسية والاقتصادية وغيرها إنه خلق الرحمة والشفقة بين العباد هذا الخلق العظيم من موجب من موجبات رحمة الله عز وجل قال النبي صلى الله عليه وسلم ارحموا من في العرض يرحمكم الله وقبل النبي صلى الله عليه وسلم الحسن ابن علي وعنده العقرأ ابن حابس فقال إن لي عشرة من الولد ما قبلت منهم أحدا فنظر إليه النبي صلى الله عليه وسلم فقال من لا يرحم لا يرحم متفق عليه والرحمة والشفقة على العباد من أسباب دخول الجنة قال النبي صلى الله عليه وسلم أهل الجنة ثلاثة ذو سلطان مقصد متصدق وموفق ورحيم ذو قلب رقيق لكل ذي القربى ومسلم وعفيف متعفف ذو عيال رواه مسلم ونزع الرحمة من قلب الإنسان علامة على شقاوته قال النبي صلى الله عليه وسلم لا تنزع الرحمة إلا من شقي رواه الترمذي وأحق الناس بالرحمة والشفقة الوالدان قال النبي قال الله تعالى واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما والشفقة والرحمة على الأولاد شيء مطلوب في الإسلام جاء وفد من الأعراب إلى النبي صلى الله عليه وسلم فقالوا أتقبلون سبيانكم قالوا نعم قالوا ولكننا والله ما نقبل فقال النبي صلى الله عليه وسلم أو أملك إن نزع الله من قلوبكم الرحمة متفق عليه والشفقة والرحمة بين المسلمين شيء مطلوب قال النبي صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد الواحد إذا اشتكى منه عضو فداعى له سائر الجسد بالسهر والحمى متفق عليه والنبي صلى الله عليه وسلم قدوة في الشفقة والرحمة فإنه كان يخفف الصلاة إذا سمع بقاء الصبيان وكانت تدمع عيناه لوفاة بعض أصحابه صلوات ربي وسلامه عليه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 إذا إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسن القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح فجيحته متفق عليه ولعن النبي صلى الله عليه وسلم من اتخذ شيئا فيه الروح فارضاه متفق عليه ونهى النبي صلى الله عليه وسلم أن تصبر البهائم متفق عليه أدوك فما ولنغبا ولنغبا سي أشان لين كوكاوا nínú àánú rẹ̀ iná ló fi sẹ́wà kù ọlọ́run rí pé kájàlérò láti gba àwẹ̀ ramadan torí pé kì í ti gbogbo ẹni tí ọ̀sán lérò láti gba àwẹ̀ ramadan iná ni ọlọ́run lọ kádàrá bẹ́ẹ̀ fún àìmọye èèyàn iná ìrọ̀rù tí oṣù alábàríkà tí tí oṣù Ramadan báwa náà ti ń retí ẹ̀ ṣùgbọ́n tí kò dé bá láyé ẹlòmíì wà ọlọ́run pé kó dé bá ṣùgbọ́n kò rí òpin rẹ̀ kì í bí màá ṣe tiwa. àánú ọlọ́run lọ iná ló fi tẹ́wọ̀n kù dábí gba àwẹ̀ Ramadan tó tún wá jẹ́ kí á láti parí ẹ̀ àwa kí ìràn ọdún kí ọlọ́run kí lẹ́sìn fẹ́ nìkọ̀ọ̀kan wa kí ó jẹ́ ká ọ̀pọ̀lọpọ̀ lórílẹ̀ ìgbẹ́ fún ó ní mùsùlùmí torí ọ̀gá ọjọ́ mùsùlùmí atọ́rọ ìkẹ́kẹ́ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá tí ó gbé dìde láti lè wọ́n jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé pátá. ìwọ̀ kan wà èyí tó ti pé islam ó pè wá lọ síbẹ̀ kódà ẹ̀sìn islam orí rẹ̀ ló dúró lé lórí ṣùgbọ́n tó ti pé a ti ṣe àfẹ́kù rẹ̀ lórílẹ̀ ayé lónìí ìyẹn wá fàtúnfẹ́jọ́ sí pé oníranran àdánwò ní ṣẹlẹ̀ lórílẹ̀ ayé ọfàtúnfẹ́jọ́ sí pé sẹ́yìn bá mọ̀ yé wò èèyàn wò yí pé àbí ẹranko ni àwọn tí ń kẹ́ orílẹ̀ ayé ni kí ni ìwà náà òun náà ni ìwà ánú kéèyàn ọmọ dájú ọmọ làkejì ẹ̀ báwọn náà bá wo ohun tí ń ṣẹlẹ̀ sáà ń gbọ́n tí ń lọ a rí pé ìwọ̀ àánú kí èyàn má masára ẹnìkan nǹkan tó jẹ́ pé bí a ti ṣàfẹ́kù rẹ̀ ni ìwọ̀ yìí olóṣùnkùnfà èyí tó jẹ́ sí pé àjọwò fi ń ṣẹlẹ̀ nínú ilé ọkọ ò ní àánú aya aya náà ò ní àánú ọkọ olórí orílẹ̀-èdè àbáwọn tí ń darí ìlú wọn ò ní àánú àwọn tó wà lábẹ́ wọn lẹ́yìn wọn lè láàánú bí ọjà ti di nǹkan yẹ kí gbogbo èèyàn kí wọ́n fi máa sọ̀rọ̀ ajé kí ló fi rọrùn fóun nìkan sì jẹ́ kó láàrin òun àti fámìlì rẹ̀. ìwà lóyè yìí ó ní òsì la ń gbọ́ sẹ́yìn owó sùsùn tí wọ́n pa ẹ̀dẹ́ rẹ̀ nítorí pọ́fẹ́ lówó lọ́wọ́ tó ti dá sí pé ìwà ánú ìwà sẹ́ni èyí tó ṣe pé ì máa ń jẹ́ kéèyàn ó rí àánú ọlọ́run lọ́wọ́ subhanahu wa ta'ala. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ máa ṣàánú àwọn tó wà lórílẹ̀ léèyàn lẹ́ranko kọ́lọ́ọ̀bù lè ṣàánú sí yín náà. Ní ìjọ́ kan Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó kì í sí Hasan. tọ́jú ọmọ ọmọ rẹ̀ èyí tí Fatima radiyallahu anha tí ó bí ìkan lára àwọn sàábé tí orúkọ rẹ̀ wá jẹ́ al-Aqra ibn Habis pẹ̀lú rẹ̀ ó ní èmi èyí kì í àwọn ọmọ mi ọmọ mẹ́wàá mo sì ní tó ẹni tí láàánú tí ò sómi àánú lójú ẹ̀ tó kí ọ̀dájú ni. débi pé ó tún fi ń sèyàn ara yín pé ah èmi ń dán ṣúgà kò sí ń dọ́kà mí àìmọye ẹ̀mí ló ti já lọ́wọ́ rẹ̀ ànábì sọ́mọ́lá àlùsẹ́lẹ̀m tó pé ọlọ́ọ̀gbọ̀n ò sàánú orú ẹni bẹ́ẹ̀ náà tá a bá rí pé ó rí orí tàbí kejì orí ẹ̀jẹ̀ ní ètò tó pé gbígbẹ̀yìn rẹ̀ kò lè dáa. àánú yìí tọ́lé kúrò nínú ẹ̀mí ọmọnìyàn àpẹẹrẹ pé ó ti ya olórí ikú ni. àlẹ́bí wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bọ ò ní mú omi àánú kúrò fún yàn kò ní jẹ́ kí ọkàn èèyàn lé àyàfi àwọn èèyàn tó di olórí ikú kìí ṣe ìròyìn gidi ó ní kí wọ́n máa sọ fọ́ọ̀yàn àbí kéèyàn máa fẹnu ara rẹ̀ sọ ipò òun kó wọn láàánú ẹnì kankan lójú. apẹ̀rù ìwú ni kọ́lá kọ́sà ni wà níbẹ̀. anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní ìran àwọn èèyàn mẹ́ta yóò wọ àlìjẹ́nà. wọ́n ṣe àwọn ìkẹ́kẹ́ tó ṣe ń ṣe ilé òṣokùnfà tí wọ́n fi wọ àlìjẹ́nà. ẹni àkọ́kọ́ òun náà lẹ́ni tó jẹ́ olórí tí ń darí àwọn èèyàn ó wá ń darí wọn pẹ̀lú déédéé òǹpin dọ́gba ìtọ́lẹ́tọ̀ sí nìkan ní mú nínú owó ìlú èyí tó tún owó ìlú ó fi ń ṣe àwọn èèyàn láǹfààní kódà ó tún ta wọ́n ni. sọ pé irú olùdarí bẹ́ẹ̀ yóò wà ẹni ẹlẹ́ẹ̀kejì tó fi pé ọkàn rẹ̀ rọ̀ ìmọ̀ ń sànú àwọn èèyàn kìí dájú wọn. Ànábì sallallahu alaihi wasallam ó ní kí ẹni yìí náà yóò wọ àlùjánnà. Ẹni ẹlẹ́ẹ̀kẹta ó lẹ́n tó ṣe kí kó ara rẹ̀ dúró. Ó wá bí kò ṣe ní ṣe nǹkan tó jẹ́ ìwọ̀ níbi kọ́rọ́ lu sìnà tí ọ̀lẹ́tọ̀ọ́ sí i àlẹ́bí sọ́lọ́ mọ́ àlùwọ̀sọ́lá ń sọ pé ẹni tí ó ń kọ́rọ̀ ẹ̀ dúró báyìí ó kò fa àlìjẹ́ náà yìí. ànúkà wáwọ̀ ìgbú yìí ẹni tó ga jù tó yẹ máa ń sàánú ẹ̀ jù òun náà lò bìí. tábà wọnú àwùjọ wa ọmọ míì òun àti ìyàwó ọmọ gbádùn ọdún lóde yìí ọmọ ní ọ̀rọ̀ sọ yọ̀ọ̀rọ̀ sí ìyàwó yọ̀ọ̀rọ̀ sí ọmọ ẹ̀ ṣùgbọ́n yọ̀ọ́ gbàgbé òbí ẹ̀ bọ́ọ̀bá ti ẹ̀fọn ilé nǹkan kan ìwọ̀nba nǹkan tí ò ní tẹ́wọn lọ́rùn sí wọn ò ní dùn sí ni. òun àti ìyàwó àtọmọ ó sì máa gbádùn. àwọn òbí tó rè é tọ́tọ́jú ẹ̀ tọ́já sí pé àlọ́lọ́run fi ṣokùnfà ibi tó dé ìyàwó àmà kọ́ láti lè má ṣe fún wa tó sì jásí pé ẹni tó lẹ́tọ̀ọ́ sí àánú wọn jùlọ òun náà làwọn òbí wa láì mọ yáyà nínú alukur'an lọ́wọ́ ọba ti sọ eléyìí nínú suratul Isra àtàwọn àyà mi. bákan náà ọmọ ìyá ọ̀sẹ̀dọ̀ ẹ̀ nípa pé kó fún lẹ́kọ̀ọ́ tí òfin ní di ọmọkọ́mọ ọmọ tí ọmọ mugbó tí ọmọ mutí káàkiri tí ọmọ ajá àdúgbò láàmú ìyẹn gbọ́dọ̀ ṣàánú ọmọ ẹ̀ ní ìjọ́ka àwọn. tó wá látọkọ tó jẹ́ lábáwá wọn wá bá wa sallallahu alaihi wasallam wá ń sẹ́ mà báwọn tàbí àníbi sallallahu tí wọ́n wà ní tó ọmọ wọ́n máa bá wọn tiẹ́ wọ́n máa kí sí wọn nípa bóòlù náà tún á di ọmọ òkè máa ọmọ yìí ni báwọn ṣe máa ń rògbò pẹ̀lú àwọn ọmọ àwọn nìyí pẹ̀lú àánú omi àánú ìkẹ́. àwọn tó wá wá látòkò yìí wá ń sọ pé àwọn ìṣe bẹ́ẹ̀ àwọn sọ yìí àwọn ọmọ tàwọn o ọmọ wà lọ́tọ̀ àwọn wà lọ́tọ̀ ni. ń wá wò wọ́n yìí pé mo lágbára pé kí n dá àánú padà ọlọ́run bá bá ti yọ àánú kù nínú ẹ̀mí nígbà tó ẹ tó lè sàánú ẹ kẹ ẹ ṣe mára ìṣe àánú ọmọ ó ṣe pàtàkì bákan náà àánú láàrin mùsùlùmí síra wọn agbésẹ fúnra ẹni àánú gbọ́dọ̀ wà ń bẹ ìbára ẹni lò àánú gbọ́dọ̀ wà ń bẹ ìyẹn gbọ́dọ̀ dájú ọmọ ayé nípa ẹ̀mí ẹ. nípa dúkìá rẹ̀ nípa ọmọlúwàbí ẹ̀ àlẹ́bí sọ. àpèjúwe mùsùlùmí láàrin ara wọn síra wọn nípa bí wọ́n ti máa nífi ara wọn tí wọ́n máa ṣàánú ara wọn tí wọ́n ò ní dẹ́jú ara wọn ara kan ní bọ́dì nínú bọ́dì yìí ti páàsì kan ní. bọ́dì kan tí páàsì kan níbẹ̀ tí bá ń tẹ̀sẹ̀ èrò gbogbo páàsì yòókù àti ọmọ bá páàsì èrò. káwòrán tó ju èyí tó ti bá ń lọ́wọ́ yẹn tó ti ti tẹ̀lé ọmọ àdùn. Gbogbo ara yòókù náà ni ìnira ó mọ̀ ọ́. Tí ìka bá ń lọ́rùn yẹn lásán, gbogbo ara yòókù ni ó ní kílè. Pé ìkẹ́kẹ́ dé bá ìkan lára àwọn ànábì sọ́kọ̀ máa lọ sílẹ̀ oníké bí àkókò èlòmí ni ó ti jẹ́ síra wọn Ànábì wa Muhammad sọ́kọ̀ máa lọ sílẹ̀ òun ti ní àwòkọ́ṣe dáadáa fún wa ibi tó yìí ó lómi àárín tí ẹ bá dájú èyí. Àníbi sọ́kọ̀ máa lọ sílẹ̀ ìgbà tí ìjọba tó mẹ́fà rí tọ́pẹ́ kírun fáwọn èèyàn. Wọ́n pa súrà tó kù. Wọ́n bá ti kó wọn mẹ́fẹ́ báyìí. Títí ọkọ̀ pa súrà tó kù tẹ́lẹ̀ yóò wá pa súrà tó kéré. Kọ́kọ́ bá fi ara ní ọmọ yẹn àtìyẹ́ rẹ̀ àpèjúwe kékeré lélẹ́yìn jẹ́ nínú àánú èyí tí ó wà fún àdébí wa Muhammad sọ́nà àlùfẹ́lẹ̀. kódà àdébí sọ́nà àlùfẹ́lẹ̀ níta lára àwọn apáta lára àwọn àgbàjọ̀rẹ́ bá fún omi àmọ́ ẹ̀jẹ̀ lójú ẹ̀. ànábì ọ̀nà ọba rẹ̀ táwọn èèyàn wà á sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àkéré ànábì ọ̀nà tó fi ọmọ ẹ̀jẹ̀ lójú ẹ̀ náà ni ànábì ọ̀nà ọba rẹ̀ ìtọ́sọ́nà ọba máa ń mú ẹrú rẹ̀ yẹn.

kìí pé láàrin ọmọnìyàn nìkan ní Islam ti fẹ́ ká máa ṣàánú ara wa ká jẹ́jú ara wa kódà pé ṣé orí ẹranko òótọ́ lọ́dọ̀ ti pé ọlọ́run bá ń dá wọn fún wa ká jẹ wọn lè fi lẹ́tọ̀ọ́ ti bẹ́ẹ̀ láàánú wọn lójú ẹsẹ̀ fún mi ẹ̀sìn tó fẹ́ ká láàánú ẹranko. tí ọ̀já mà jẹjẹ wọ́n wá ní àdéhùn láàrin ara wa. àníbi tó sọ lọ àìwọ̀ tó yà ó ní etí ọlọ́run kọ́ máa bá ẹni náà ta ló ogun ẹran síwájú báyìí ọmọ sanúkà láti lè fi tọ́ ọwọ́ rẹ̀. kó fi lè mọ̀ yí pé sọ́wọ́ rẹ̀ ń tà sí àbí kò lè tà sí yóò fi ẹran sọ̀kan yóò wá máa san fama sẹ́ẹ̀kẹ́ ọkọ̀ máa gbá ẹran yóò sì máa kú díẹ̀ díẹ̀ yóò máa ṣe nira. àlejò tó sọ wàhálà sọ́nà ń sọ pé kọ́ máa ẹni bẹ́ẹ̀ sáànù lójú ẹ̀. débi pé yóò tẹ̀ wá kí ẹ̀jẹ̀ ẹgbẹ́ rẹ̀ yóò wá kì mọ́lẹ̀. àlejò tó sọ wàhálà ọkọ̀ kéèyàn ó fi ẹran lẹ́ kọ́mọ̀fọ́ lóúnjẹ pé síbẹ̀ ẹran ni ká tó wá sọ yí pé odidi ẹ̀jẹ̀ ọmọ ènìyàn tẹ́bí ń pa tí wọ́n sì ní tó lé fún onídìkú lọ yìí. àníbi sallallahu alaihi wasallam ọ̀sán débi wípé gbogbo nǹkan pátá tọ́lọ̀ ọba já lọ́lá ọba fẹ́ kẹ́ ẹ̀ sí dáadáa sí kódà tẹ ẹ mẹ́ra tẹ ẹ fẹ́ pa ẹ gbọ́dọ̀ ṣe dáadáa sí i tẹ ẹ bá ṣe dáadáa sẹ́ra ẹ lẹ́jọ́ fẹ́ jẹ́ wọn ju ọlọ́run. nígbà tẹ ẹ bá lẹ́jọ́ tí ó jẹ́ látara rí pé ọfẹ́ pa ẹran tọ́lá ọba ṣe lálàálì fún bẹ́ẹ̀ ni ò ṣe ní wá jẹ́jọ́ tọ́ba jẹ́jọ́ ọmọ ìyá ẹ̀ tọ́gbẹ̀mí ẹ̀ àbí tó dúkìá rẹ̀ àbí tó kógun jalí ẹ̀ àbí tó bá ọmọ àyà rẹ̀ jẹ́ ànábì sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ bá fẹ́ pa ẹran ẹ rí i pé ọ̀bẹ tẹ́ fi pa omu dáadáa kí lànà bí fi sọ báyìí torí pé òkú ọ̀bẹ ìnira tẹ́ran yóò jẹ kẹ́mi rẹ̀ ó tó bọ́ kìí ṣe kékeré ẹ Islam nígbà tí ẹ bá tó wá fẹ́ pa ẹ gbọ́dọ̀ fara ẹ balẹ̀ tẹ́ ẹ bá lọ síbi àwọn tí máa ń pa ẹran ẹ bí wọn ṣe fi sínú ẹran míì lábàrá iṣẹ́ fi pa tí wọn ò ní láàánú ẹ̀ lójú rárá síbi ẹran ni ẹ gbọ́dọ̀ fi láàbàlẹ̀ tẹ ẹ bá tó pátá tẹ́tí ò sí ìlọ́tá ẹ gbọ́dọ̀ tó dáná lé lórí torí pé ẹ ń fìyà sẹ́ni yẹn ìgbà ẹ̀mí bá jáde lára tán yáyá àhá wa dáná sùn bẹ́sì Islam ti rí nìyí nípa wípé ó pè wá sí ká láàánú ara wa ká má dájú ara wa ṣùgbọ́n tá a bá wọnú àwùjọ á rí i pé ọ̀dájú ló gbówó ni làwọn èèyàn ń pariwo ke ẹlòmíì kò kùnlá láti bọ́ máa yá rẹ̀ nínú jẹ́ látara ife ọ̀fẹ́ dolówó ànúyẹ agbọ́dọ̀ dá padà sínú fámìlì ìyẹn fámìlì ó fi máa rọgbọ́n a gbọ́dọ̀ dá padà sínú ọ̀bálò láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ ìyẹn ló fi já sí pé àlùbáríkò fi máa wọ nǹkan tá a bá ń ṣe láàrin ara wa a gbọ́dọ̀ dá padà sórílẹ̀-èdè ìyẹn ló fà á tó fi já sí pé orílẹ̀-èdè ó fi máa tẹ̀síwájú ibi tí ọba ti tó mi àánú ọ̀nà máa ń ká ìkẹ́ rẹ̀ fún bẹ́ẹ̀ ni torí pé àyẹ̀ náà láàánú ara wọn bóòlù ọlọ́run ti fẹ́ láàánú wọn ọlọ́run yóò ti rẹ́rọ̀rùn fún wa. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم إنا عبيدك بنو عبدك بنو أمتك ناصيتنا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم اغفر لنا خطيئاتنا وجهلنا وإسرافنا في أمرنا وما أنت أعلم به منه اللهم اغفر لنا هزلنا وجدنا وخطعنا وعمدنا وكل ذلك عندنا اللهم طهرنا من الذنوب والخطايا اللهم طهرنا من الذنوب والخطايا ونقنا منها كما ينقى الثوب من الدنس اللهم طهرنا بالماء والبرد والثلج اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما حييتنا واجعل الوارث منا واجعل فعلا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم قنا شرور أنفسنا اللهم زم لنا على أرسل أمرنا اللهم اغفر لنا ما أسررنا وما أعلنا وما أخطأنا وما عمتنا اللهم لك الحمد كله اللهم لا قابل ما بسطت ولا باسط ما قبضت ولا هادي لمن عدلت ولا مضل لمن هديت ولا محصي لما منعت ولا مانع لما أعطيت ولا مقرب لما بعدت ولا مباعد لما قربت اللهم بسط علينا من بركاتك ورحمتك وفضلك ورزقك اللهم إنا نسألك النعيم المقيم الذي لا يحول ولا يزول اللهم إنا نسألك النعيم يوم العينة والأمن يوم الخوف اللهم إنا أعيذون بك من شر ما أعطيتنا وشر ما منعتنا اللهم حدد إلينا الإيمان وزينه في قلوبنا وقر إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم توفنا مسلمين وأحينا مسلمين وألحقنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم قاتل الكفرة الذين يكذبون رسلك ويصدون عن سبيلك واجعل عليهم رجزة وعذابك اللهم قاتل الكفرة إله الحق آمين اللهم رب السماوات السبع ورب العرش ورب العرش العلي ربنا ورب كل شيء خالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان اللهم إنا نعوذ بك من شر كل دابة أنت آخذ بناصيته اللهم أنت الأول وليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عنا الدين وأغننا من الفقر ألا هم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمس بنا عدوا ولا حاسدا ألا هم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ألا هم من, أراد من أرادنا بسوء فأشغله في نفسك واجعل قيده في نحرك واجعل تقديره تدميرا عليه ألا هم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار والفوز بالجنة والنجاة من النار هم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والعرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم نسألك الجنة ونعوذ بك من النار هم إنا نسألك الجنة ونستجير بك من النار اللهم إنا نسألك الجنة ونستجير بك من النار يا رب العالمين يا ذا الجلال والإكرام سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك